نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالم انك حميد مجيد أيها الأخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته قال ربنا الله سبحانه وتعالى وأخرى من الناس وهو Thank you.

òun náà ni àwọ̀ ìkọkànlélọ́gbọ̀n lẹ́yìn ìgbà táwọn ìwé ìgbẹ́ tó wà òun náà ni àkùdá ìgbóní àmì ààrẹ tó tẹ̀lé náà wà pẹ̀lú káwọn pẹ̀lú àwọn ààrẹ ọ̀pọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọmọ ṣáwẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa àwọn ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú àpéjọ ọlọ́kọ̀ọ́kọ̀ọ́yà àpéjọ ọlọ́kọ̀ọ́kọ̀ọ́yà àti ìdákúwọ́ ìdọ́lọ́kọ̀ọ́ Onáà sí àwọn òfin àwọn nǹkan wọ́n wà lé pé ìnáwó ẹ̀rọ ààrẹ ìnáwó ọlọ́run láti náà wọn náà ọlọ́run aláwọ̀ láwọn sáré ọlọ́ fún wa ní ibi ara ìjọba èdè ara ọ̀gbọ́n ọlọ́run wọ́n dáwọ́ lọ́wọ́ ìjọba فروعون أجلهن فلا تقتلوهن أن ينفعن أزواجهن إذا تولوا فإنهم بالمعروف أعوذ بالله من الشيطان الرجيم وإذا قلنا parí ìjà àbí ẹ̀lẹ́ta àbúrò nípa ẹ̀mọ́. Ó lè jẹ́ parí àwọn ọ̀gá àṣẹ ìdáná nínú òṣèlú ọ̀gbọ̀n. Ayẹ̀ àìsàkú náà ó lọ ní ọ̀pọ̀lọpọ̀ lọ́dún máa ń lọ gbóòrò náà sí òun. Wọ́n ní mọ́nà máa ń ojú owó ìgbà wọn padà wọn máa gbé àwọn oní máa lò. Ìbáyọ̀ lè òkè mi dáhùn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ náà wípé wọ́n lọ ọ̀rọ̀ mú mi sẹ́ tẹ́ bá kọ àwọn obìnrin nílẹ̀. Báwo la wọ́n lọ́wọ́? Sẹ́ni wọ́n á parí ajọ́ wọ́n ti parí ẹ̀ṣíkà ajábùbẹ̀ ẹ̀ṣíkà tó ní ìrọ̀ wọ́n ti parí ọlọ́ọ̀bá ní ọ̀rọ̀lọ́pàá àwòrò wọn ayé àgbẹ̀ẹ́yà àgbọ̀rọ̀ ọlọ́wọ́ ọdún sí àwọn àwòrìyá olùkà tó yẹ ọ̀pá ọ̀rọ̀ sí àná wọn sẹ́wọ́n dáná ọlọ́run ní ọ̀làpá owó náà ọ̀rọ̀ ìdíjà lọ ọ̀làpá owó náà lọ́wọ́ ìnáka lò ayé ọlọ́run ní fàlàlà òyìnbó kìí káwọn ọkọ náà lórí ìkọ́ ìkọ́ yìí kìí ṣe ìkọ́ ìlú àdúrà bẹ́ẹ̀ ìkọ́ ọdún àwọn àwòrìyá òfin àwọn tọ́kọ máa lọ́pọ̀ òfin lọ́lọ́ àwọn ìfọ́ọ̀mù yẹn lọ bá gbọ́gbìlé ọlọ́run ni káwọn òfin bá ti parí ìjà wọn fàlátà òṣòro náà ayíyá ẹ má kó dàbà wọn látàbùrù wọn nà ẹ má jẹ wọn lọ́wọ́ látàbùrù wọn nà ẹ má dà wọn mú àyà ìdẹ́kùnà àwọn ọ̀dọ́ wọn tí wọ́n bá àwọn ọmọ ọ̀dọ́ ìfẹ́ padà obìnrin parí ẹ̀yìn dà tẹ̀sán ọkùnrin ọkùnrin lọ́wọ́ á padà pé òun fẹ́ fẹ́ arábìnrin èyí tí ẹjọ́ wà nínú obìnrin ẹ má sọ pé òfin bọ́ jọ nígbà òfin lọ òfin lọ òun náà wọ́n dá yàrá ọlọ́pàá sọ̀kalẹ̀ àìmọ́ kò kọ́ ọ́ gbà wọ́n dára ìṣọ̀kalẹ̀ lórí arákùnrin ọ̀dọ́ lórí náà sọ̀rọ̀ máa sọ̀rọ̀ olówó ọ̀rọ̀ nínú yẹ̀dúkà. wọ́n ní máa sọ̀rọ̀ nínú yẹ̀dúkà rẹ̀ àbúrò rẹ̀ bí ọjọ́ ìyàwó ọkùnrin ọ̀dọ́ lórí abodùgbàsíyà ọwọ́ akọ̀rọ̀ ọkọ̀ ìyàwó rẹ̀ ọwọ́ fi ilẹ̀ action fọ́bọ̀ ẹ̀jọ́kùnwà fóòmìn yẹn ti parí ẹ̀jà sọ̀rọ̀ táwọn lè parí ẹ̀jà ó lè gbàmọ̀dà tó bá yàtọ̀ bá wà láwọn àlè ọ̀dì lẹ́gbàá tó ti parí ẹ̀jà nígbà ọkùnrin bá ń kábàámọ̀ dá mọ́ pé wọ́n mọ̀ sí náà sọmọ pọ́pọ̀ máa máa fi obìnrin kan gbà ní. yóò ọ̀tọ̀ ní yóò yóò ní ọ̀fẹ́ mọ́ yóò padà wá ní pé àti nǹkan tó ń tọ́jú ọ̀tọ̀ obìnrin akẹ́kọ̀ọ́ ta ní ó ti bo ọjọ́ ìjọ ọ̀gá mọ́lẹ̀ bẹ́ẹ̀ ń pè ní náà nìyẹn. àlùjámọ́ lè là láńjọ́ anábì sọ́gbọ́ bá lọ sọ́gbọ́ ọlọ́nìta kọ́mọ́ káyàwó rẹ̀ yàrá ìfẹ́sọ̀tọ̀ ní àkólókọ́ kọ́mọ́ ń bínú sí wà àtọ́bẹ̀ yẹn rọ́bì yàrá ní ìhà kólókọ́ àkọ́ ọ̀gá màpá yọ àwọn ọ̀rọ̀ mi sí ọmọ ìyọ́ ń fi lárọ̀ bẹ̀rẹ̀ akọni ọba bàbá ọba tó máa ń pè rẹ̀ pé kó tó fẹ́ tí ó sì ìyàwó rẹ̀ mọ́ pa ọkọ gba ọba tó tó lè padà ọkọ tó yẹ obìnrin bá gbà pẹ̀lú láti wà á gba àbúrò rà ẹni tó wá tẹ̀gbọ́n obìnrin tọ́jọ́ máa kọ́ ẹ̀ wà á gba ọba yọrí sí ni olè fi ọmọ kájé lájé ìṣe wọn ní ọ̀pẹ̀ náà wọ́n kọ́ ẹ̀ ọwọ́ sọ fún àbúrẹ̀ pé wọ́n ti ní mi wọ́n ti ìtì àwọn ìtẹ̀jẹ̀ wọ̀n ti ó lè làwúrò rírí àmì àti ẹ̀dá fọ́ bá ẹni ní àwọn ìgbà ọ̀rọ̀ ó ní rírẹ̀ ìrìn àti ẹgbẹ́ ó ti dára kí ìtorí ọlá ọba lè fẹ́ ọkùnrin kalẹ̀ ní àbú àlùbọ̀dá lọ́rọ̀ yìí lọ́ba lẹ́nu gbàgbọ́ ìtọ́lọ́ lọ́wọ́ àìyí wọ́sánlá ọlọ́pàá pàwọ̀ ẹ̀yà àmẹ́ta ti máa kọ̀ àmẹ́ta ni ìmúntàmúmìnà tọ́ba jẹ́ kó lùgbàgbọ́ òdodo náà lóòótọ́ o fọ́nà àtẹnà ó tàdà àbẹ̀bẹ̀ta má ṣe àbúrò rẹ̀ má hàánà rẹ̀ fún àbúrúbàjá tọ́ba jẹ́ kó yọ fẹ̀nà ẹ kó lùgbàgbọ́ òdodo òdodo kọ́kọ́ àwọn ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n ìlà tọ́ ọgbọ́n bá bọ́ wọlé ọgbọ́n ṣe ara rẹ̀ lọ́gbà tí yọ̀ ní àbúrò rẹ̀ padà fáwọn wọn mú bọ́ọ̀lù agbàwá agbàwá títí láì tẹ̀sí ẹ̀. jọ̀mọ́ à ọlọ́run fáìlà fáìlà tọ̀dá ló ń ta bá pa wọ́n ti parí ẹ̀yídà wọn bàbá sáàbùrò náà ẹ má ti fara ni wọn o ẹ má ti bí wọn lọ́wọ́ ẹ má ti kàkà kó wọn ayé àti ẹ̀yà agbọ́dọ̀ kọ́kẹ́ àwọn ọkọ̀ wà náà kọ́kọ̀ wọn lẹ̀ ìdá ọ̀hánmẹ́lẹ̀ ìdá àtàwọn ọ̀rọ̀ bẹ́yìn ọ̀hún sí máa rò méjèèjì àbáwọn ọkọ ìyàwó sábà ti gbọ́ra wọn yìí tọ́sí yọ ń jọra wọn tí èsì pátápátá sọ̀rọ̀ ọgbọ́wọ́ sínú lọ́jọ́ yọnu kì í ṣe pápá kan yọnu apá kan yọnu ìyàwó àkọ́kọ́ wọn túká afẹ́rú ìyàwó agbóhùn wọn padà sí ọ̀dọ̀ ọ̀rọ̀ ìgbésẹ̀ ìdọ̀lọ́rọ̀ olùgbẹ̀gbẹ̀ ló ń rí ọ̀rọ̀ wọ́n ní ọ̀nà tó paripa láì ọ̀nà ìlú ọ̀rọ̀ torí pé ọmọ olóhùn kò dùn mọ́ fúnlọ̀ àbáwọn ẹbí ọkọ ńlọ́wọ́ lọ dá àwọn ìyàwó ìjọba ní àwọn ọmọ olóhùn ìlú pé ó sì lọ́wọ́ fẹ́yàwó àwọn alákẹ́ torí ẹ̀ ìjà lọ́pàá lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ̀kà lọ ẹ̀kà fẹ́ lọ bó bí ìgbè yá. Wọ́n lè ti kó wù ú, ilẹ̀ ń gbọ́dọ̀ bọ́ nílẹ̀ lọ́pọ̀ kí wọ́n máa ń lọ àwọn ọ̀ṣọ́ Wọ́n máa sọ láti aago mẹ́fà àbọ̀ àbí máa ọ̀nà owó ìgbà lọ́wọ́. Oníṣòjọ́ ló mú sí omi tí ó mẹ́fà ọ̀pọ̀ Obìnrin tó ń lọ káàdì, yóò rọ̀ sí aráàlú, yóò sì lọ pàtẹ́yìn. Bọ́lá máa ń tẹ̀lé wọn bọ́ ọdún náà ní báyìí. Ní wọ́n ti bọ́ wọn. Yóò fi lè wọ́n fún mi. Ó wá ń tẹ àwọn bọ́ọ̀lù tó ń ti bẹ̀. ra obìnrin ní ọ̀pá ìwé jáde pàtàkì. Sọ́dọ̀ ìpè ẹ̀yàn ni wọ́n á fẹ́ yìí. Òfin lọ. Ní ọ̀pọ̀ àfisẹ́ ìkánná àmójẹ́jọ́, àwọn ọ̀gbọ́n ló yára. Àìmọ̀lẹ́ iye ilé, ọjọ́ pé, sábà ti pé ẹnìkan lọ́yọ́nú ẹnìkan ọ̀yọ́nú ilé ìgbẹ́jẹ́ òun wọ́n ní àwọn ìgbọ́gbọ́ ní wọ́n ní ìgbọ́gbọ́ ní àwọn wọ́n lórí ohun wá o ẹni tó ọ̀rọ̀ ìgbọ́gbọ́ wá tó ń tó ohun máa látàrí àwọn wàhálà tí ò ní mú bẹ ní ẹni ẹjọ́ lọ látàrí àwọn wàhálà tó lè mú ọkùnrin àkọ́bìnrin di ẹni làánà lọ pẹ̀lú ìjọ yẹn o lóbi áàpù àdúgbò àwọn ẹ̀tọ́ àwọn ọ̀dọ́ ẹ̀ àwọn ẹgbẹ́jọ ní kọ́kọ́ àtìyàwó mẹ́ra wọn pẹ̀lú àwọn àǹkà ọmọ mọ́jọ mọ́jọ ní àkọ́kọ́ omi nùdúrú ìjọ̀wọ̀dẹ́ yìí wọ́n sọ̀rọ̀ bí báyìí náà wò wọ́n káàkiri ọkùnrin àkókò káàkiri ọkùnrin àkókò Caiu grau. Caiu grau. Hoje a outra do Bruno. É outra do Bem, o bicho longo, né? Longo, cabe no bicho. Eu o sei longo, eu não sei longo. Mas longo. Eu não sei longo. àti wọn fẹ́ ẹ̀fẹ́ ní wa ìlú àwọn ọ̀sán ní ìlú náà máa ń lò lè ìlú náà ọjọ́ pẹ̀sẹ̀ náà máa lọ ráwọ̀ ní ọmọ tó sọ̀rọ̀ àti ọmọ náà lọ wa kí ó sọ àpò náà wọlé ní ìlú náà ìlú náà ìgbà ní ìṣẹ̀rí àwọn ẹ̀dọ́ tàbúrò wọ́n lè fi ọmọ náà lókè náà kẹ́kọ̀ọ́ fẹ́ ẹ̀gbà sábúrò fẹ́ ó ti wà láyé ìṣòro àbúrò tó bá yóò dáwọ́ aláìsàn ilé tí wọ́n ti dá kúrò òbí èyí náà ló ní o lórí wọn náà lọ nípa inú tẹ́lẹ̀ mo lọ sí àbúrò ọkọ̀ àbúrò òbí ọkọ̀ àbúrò rẹ òun náà wọn yàtọ̀ pẹ̀lú àjọ èyí náà ló ní o nígbà tá a fi di àwọn. 有的在干的手上，都是扔的，忘了有包我的包，你叫我感觉，我哪光不包包阿哇，包不带包包阿哇，哎包包的，我路过，我自己就比较不写，哎，但就是这马好什么，就是这。 tó ń ṣe lé ọba máa ń bá wọn dára ọlọ́run ní ẹ má jọ lọ. àwọn obìnrin sábà ti dọ́rọ̀ sí àwọn àkọ́kọ́ ní wọn àná ẹyọ wọn lọ. ọlọ́run dá àlejò yóò há lórí. kan wọ́n mi. wọ́n mi ń bẹ̀rẹ̀ sẹ́yìn ìgbà ìdílé wọn fẹ́ra bọ́bá jọ bí ní ọmọdé ìtàkùn ààbẹ̀rẹ̀ ọmọ ìjọba ọmọ ọmọ bí i rú tẹ́lẹ̀ rú tó sáyọ́ ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ àmìjọ owó torí pé tẹ́lẹ̀ rú agbẹ́lẹ́wọ̀ ó lè mọ́ ọwọ́ ó lè mẹ́rin lọ́wọ́ àwọn ọmọ ìjọba ó lè rí ọmọ ìjọba áàpù lọ́pọ̀. Ìgbọ́dọ̀ pàdé ìrìnàjò olóró ní ìdílé rẹ̀. Ó ní kan tí ó ń pè òun, kí ni kò fẹ́ sí ọ, kí ni kò pé ọ. Sọ́wọ́ pẹ́ kò pé ọ, àbí ò pé ọ. Sọ́wọ́ pẹ́ kò sí ọdún, ó ti pé ó pé mi. Ẹ wọ́n á fẹ́ pé kò pé gẹ́gẹ́ bí bàbá ìyàwó àti wà ní ìlú rẹ̀. Fọ́nrán àwọn pé kò lè fẹ́ olùdókòwò ọ̀rọ̀ ẹ̀rọ ń bẹ dáríkà yóò wẹ̀ àbò dáríkà ní ọ̀rọ̀ ń lò mú pọ̀ àwọn ọ̀sẹ̀ wọ́n ti máa ń jẹ́ ọ̀rọ̀ ìlànà wọn onílé jáàmù lọ́sẹ̀ ń bọ́ máa ń dáàbò fún lọ́sẹ̀ ìdáàbò ọmọ akọ̀wé ọ̀rọ̀ dáríkà ní ọ̀rọ̀ àbò báyìí wọ́n ń bí ọ̀rọ̀ yẹn o من كان منكم يؤمن بالله واليوم الآخر ẹgbẹ́ àwọn ọmọ ọmọ ọmọ ọ̀gá yìí ẹgbẹ́ ní àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀lẹ́lẹ́ tẹ́kọ́ máa padà àwọn mẹ́tẹ́ ó gbójú àwọn lórí padà ẹgbẹ́ wọn fẹ́ra àwọn ohun ọmọ ọmọ ọ̀gá yìí lápòkè ìlànà wọ́n máa ti dùn ọ̀pọ̀ méjèèjì tí wọ́n fẹ́ra wọn ọlọ́run dáríkùn áfíríkà lọ́wọ́ ọ̀pọ̀ ìyẹn áfíríkà yàtọ̀ ó ní yóò gbé ẹ̀yìn rẹ̀ yóò jẹ́ ẹ̀ fẹ́síkíyà fún yóò pọ̀ níná yóò máa fẹ́síkáì sí nígbà yìí àti ìgbà àmì àwọn náà lè gbà nínú àwọn àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣètò tó làkà rẹ̀ náà fẹ́ lakọ̀ra wa tó ń bẹ̀. Àbùkà tó ń pẹ̀lú pé ọkọ̀ náà ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń òun rẹ̀ lọ sí ọjọ́ náà Bẹ́ẹ̀ ẹgbẹ́ pọ̀. Àbùkà ti tí ó sọ máa bàbẹ̀ fẹ́ẹ̀kì pọ̀ ọ̀fẹ́ sí ojú ọ̀fẹ́ tó wù àbí irú ìnáwó káńtọ̀ ọ̀fẹ́ wọ́n jẹ́ wọ́n bàbẹ̀ sára wọn wọ́n bàbẹ̀ ọ̀tá obìnrin ohun àtẹ́sí ọ̀fẹ́ fọ́fẹ́ tó wù wọ́n tó ń pa àwọn sára wọn tí òfin ọ̀gá rẹ̀ lọ Yóò fi ní ọgbẹ́ wọn, yóò gbó àbá wọ́n lè wà ní wọ́n ní ọ̀gá mi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ yóò àwọn ìkápọ̀ àti jù mí àti mo bí ẹ̀rọ mi tó ló fi fẹ́ wọ̀ ní ìjà lọ́rọ́ wọn yóò kàwọn lọ́rọ́ wọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wọ́n tó yìí tó wà lọ́rọ́ lọ ẹ̀kọ́ ìlọ́sọ̀ lọ́rọ́ lọ́rọ́ kọ́dà kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ mọ́ tí wàá nínú yìí bá wà yàtọ̀ sí ẹni sẹ̀kù bàbá àlẹ́ lóko láyà bàbá fẹ́ lòdì àbí ṣùgbọ́n ó fi òní bàbá náà ọwọ́ ayé àwọn ẹ̀gbọ́n ọmọ bàbá àwọn ọgbọ́n ọmọ náà ló wà nínú rẹ̀ ẹnìkan wá ta fún bẹ́ẹ̀ oní fẹ́ẹ̀sì kan ó ta fún ẹlòmíì mẹ́lẹ̀ wà náà yẹ̀ sí ìjẹ́ wà nínú òfin agbègbè pọ́lọ̀ lórí kan lọ́dọ̀ ẹ̀gbọ́ta agbègbọ́nà nínú kọ́nà agbègbọ́nà àbúrò agbègbọ́nà kanú àbúrò ìyàwó pẹ̀lú akíwù wọ́n wá wọ̀ yíyù ní mọ̀dá ọ̀rẹ́ àkókò yóò ti di o ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ́ dáríyà àtìgbàdùn àtìgbàdùn wọ́n kápá wọ́n pọ̀ ní máa ń pé kọ́ nípa ọmọ ọ̀fẹ́ ṣe náà ni ṣètò àti àwọn ọmọdé rẹ̀ wọ́n kápá yóò ṣe ọmọ kẹjá ọmọ kọkọrọ ní ọjà ọmọ tí wọ́n lọ́ọ̀lù adamu wọ́n á ń tó kápá àti ara padà ọmọ orí tó rẹ̀ lè lò. Sẹ́bí ni wọ́n ṣe kò fún ọ lórí òní. Àtijọ́ bẹ̀rẹ̀ ń wà. Ìwọ́n ti mú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ń bá. Bí èyí ṣe pẹ̀lú tí ó mú ọ̀nà lọ́pọ̀ ṣẹ́gbẹ̀ kẹjọ́ àkùté. Àkùté wà. Lórí pé ọmọ lọ fẹ́ olúkú bí ọwọ́ kò tún náà. Àti nígbà tí ó ń bá lórí Ah, pé á ohun tó náà á ti pé òní padà rẹ̀ títí káàkiri mọ́ ní ìdíje o ohun tó ní náà yóò jẹ́ ẹ̀yọ́ yóò máa ta gbogbo sí àyẹ̀wò ẹgbẹ́ ọ̀sẹ̀ gbogbo rẹ̀ bàbá òun ọ̀pọ̀ tó ní nípa tí wọ́n mọ̀ ojú ìjọ láàárín àmọ́ àwọn ọmọ lórí tí wọ́n lọ́gbà lórí tí wọ́n lọ́gbà àtà òun tó rẹ̀ wọ́n lọ́gbà àdókòwò tí wọ́n ti dúró rẹ̀ yóò máa wá lọ. ó lọ sí lórí wá gbogbo àwọn akọ́nù wọn máa wọ́n lò lọ omi tí gbogbo wọ́n máa ń ta àwọn lè rí ojú rẹ̀ wọ́n lè gbogbo àwọn akọ́nù wọn máa wọ́n lò rẹ̀ máa kó kan lọ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìṣèlú pọ̀ ó yẹ mú kẹ̀kẹ́ lé pọ̀ ó lè sí lórí wá àwọn ẹgbẹ́ yẹn ti máa kúrò kódà ìjọ ìjọ ọ̀dún ìdáwọ́ wọn àwọn ọmọ ìyá náà ti gbà sí àwọn táwọn ọmọ máa ó bí àwọn ọmọ ní ìdí tako ìròyìn ọmọ parí ọba náà ah, ẹ̀yìn òkúta ìgbà ààrẹ ah, pọ́ọ̀tì títí táàbù tó ti lò obìnrin yẹn padà lọ́nù sábà tí wàá lọ́nù pẹ̀lú ọmọ ọ̀rọ̀ ọlọ́mọ tó wáyé wáyé ọlọ́mọ ni wọ́n lọ́ọ̀lá kàmù ọlọ́mọ ọmọ ooo tí ó padà tẹ̀lé káàkiri wà á ń lọ lọ́wọ́ ọ̀rẹ́ náà wọ́n tó bẹ́ ẹ̀mà ó yà ẹ̀mà wọ́n bẹ̀rẹ̀ pàtó yá ìdílé ẹ̀yà kan tó lọ ní bó bẹ̀ fún mọ́ àwọn ọ̀rọ̀ ìyá àwọn ọ̀rọ̀ ìyá ẹ̀yà ayé ìlara wọn káwọn ọmọ wọn lọ́dọ̀ kan ọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ kàná olùwà ìjọba. والوالدات يؤتين أولادهن حولين bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ àbí ẹni tọ́kọ́kọ́ rẹ̀ púpọ̀ ọkọ̀ rẹ̀ òdìlóyún òdìlóyún ọwọ́ àbìnà ọlọ́pàá ni yorùbá iná àwòrán àwọn ọ̀nà àwòrán ẹ̀yìn tàbí ẹ̀yìn wọ́n fọ́ ọmọ ọmọ tí wọ́n bá dé lọ́rẹ̀ ọmọdọ́wọ́ àwòdáyìn káàbẹ̀ lórí ìjọ ní ìtàkù tọ́rà ìwọ̀n ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbọ̀gbọ̀ ìgbọ̀gbọ̀ ọlọ́run wọ́n lọ gbáà àwọn orí tọ́bá ìgbọ̀gbọ̀ wọ́n mọ̀ àwọn ọlọ́ṣà àwòlẹ́yìn kààlẹ́yìn lọ́dún méjì gbàkó ọmọ ọ̀pọ̀ pé àwòlẹ́yìn kọwàá dájẹ́ ó mú kààlẹ́yìn ọ̀lẹ́yìn rẹ̀ kààlẹ́yìn rẹ̀ jùlọ tó gbé lọ́nà tó kí mà ó kààlẹ́yìn tí mà yóò sì bẹ̀rẹ̀ orí yóò fẹ́ lẹ́tọ̀ sí ìlú àwòlẹ́yìn ọdún méjì gbàkó torí pé kápẹ́ ọdún kan àti oṣù bílẹ̀ níbi ọdún òṣèlú wọ́n lè pè ní àwòrán náà àwòrán máa ní àyàwòrán mọ́tò yọ̀wẹ̀ mọ́tò wọn sí láti bí ọdún ọdún ẹ̀kọ́ ọ̀pọ̀ mọ́tò àná àtòlù olóòtú ìgbà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ̀ tó bá ní àdàmú náà mọ́ yọ̀ọ̀ mẹ́rin kàlẹ̀ ó fẹ́ fẹ́ jẹta àkàtà ọkọ̀ òní òkú wọnú ẹ̀ tó ń jẹ ọlọ́wọ́ ní wọnúwọ̀n ìjà àwọn bímọ bímọ Yorùbá àwòrán wọ́n fà wọn ọmọ wọn mọ́nà ọba ní àwòrán jẹ́mọ́ òbí o wàlá tí ìsúná wàlá bọ́ọ̀lù ẹ̀ òkú òkú ọba àwọn ọmọ ìlọ́sùn wọ́n á dùn lóde lágbára òkú bọ́ọ̀lù tí ìsúná wàlá tàbí tí ìsúná wàlá sódà wọn bá bá bá bá bá wà lábọ bọyì ẹni ní wà lábọ bẹ́ẹ̀ fúnlẹ wà lábọ bọyì wà lábọ bẹ́ẹ̀. Orí pé wá láti nílé ìlú lágbára ìpè bọ̀ tí ìgbìmọ̀ rẹ̀ ṣáì. Ṣáì ìgbìmọ̀ yìí gbọ́dọ̀ gbogbo akọ àtàbójúmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ ọmọ títí ṣáì ṣáì. But if Father Elian, Manu, this is my son, and this is my daughter, Onyam, Hada Ibni, Hada Ibni, Wahada Ibni, this is Onyam. Onyam, Hada Wahada this is my son. Torí ọ̀rọ̀ láàbù náà, àwọn tí ó àwọn ọmọ ọkùnrin àkóbí. Ọkùnrin àkóbí ní sáà. ọba ní yóò tí kò mọ́ lọ́rùn tí ẹ ò láàbì kan ọba ọba ń sọ àkọọ́lẹ̀ fún láàwọn ọmọ ní ọba wa pín tó lè gbájáàmì ní sílù ápùlùmọ̀ ẹ̀rù àwọn ọmọkùnrin wọ́n máa ní déédéé gómìnà lórí ọmọ ní ẹ̀rọ ìjọba torí ẹ̀ mọ́tàrà yìí ń jẹ ọlọ́dún mọ́ jẹ́ ọlọ́mọ tó sì wọ́n rẹ̀ kọ́ńdà àwọn àwọn ọmọ àwọn ọmọ wọn tí wọ́n bá bí ọkùnrin àbóbí ọdọ́ àwọn ọmọ ọlọ́nà àwòrán yìí nìkan rẹ̀ lọ́dún méjì títà wá ní mìíràn àwọn ọjà á ní ìlú nọ̀rọ̀ à ìbẹ̀ láwọn apá àti ọkùnrin tó kó bẹ̀rẹ̀ fọmọ lọ́nà lọ́dún méjì ìdáwó ìfọ̀rọ̀ yìí kíkẹ́ kí ni ó bọ̀ọ̀lù orúkọ wọn ni ìmọ̀ àwọ̀ọ́dà àtìsímà bọ̀wọ́ra fẹ́ni tó fẹ́ parí brexit tó fẹ́ mọ̀ níbi ẹ̀ tó bá yẹ kó pé pérépéré yóò lù ó rẹ̀ nínú ọ̀pá tó kọ pé ọdún méjì pérépéré lọ́wọ́ ọ̀pá pọ̀ èyí tó mẹ́ta kéwàá méjì ìṣẹ́gbọ́n fún ẹni tó bá bí ma mọ́kù mẹ́ta. Olúkọ́ ọ̀rọ̀ máa rẹ̀ ní ọ̀rẹ́ mi wà á lòó wọ́n ti bọ́ lòó tààlà fúnra ṣàmọ̀rọ̀ náà lọ rẹ̀. Ọmọ àti bí ó lọ àti bí mo lọ́yẹ̀ ọkọ̀ òbí ọba òbí. Àwọn ìrọ̀lọ́ náà tó kọjú ìmọ̀ ọ̀rọ̀ yìí, òun náà ti gbé àkọ́lùkù mọ́tíláṣí agbóṣì tí dáàbò àdúgbò rẹ̀. Àsìkò tó léèrú sábẹ̀ fi lóyún ọmọ tí wọ́n sì ní láláàyè òṣèpà. Àsìkò tó léèrú sábẹ̀ ẹni lóyún ó sì di ọmọ tó léèrú òṣèpà. Èsì ọ̀rọ̀ tó lẹ́fà kò túnmọ́ kọ̀ọ̀mọ̀ ní oúnjẹ. Kò túnmọ́ kọ̀ọ̀mọ̀ 我刚才说什么法？我谁那个东西，不是，哎，你包啊，你说什么法？有什么样子就是我们，而且是有打底。我把东西就是若不分析，分析，我把东西那种分析，我把东西那种分析，分析，分析，你我讲我我我我分析。 nígbà ìyàwó ọ̀sán tó ti ma ó ń fẹ́ wà fún ìgbà fún kílẹ̀ ó wà láwọn ẹgbẹ́ ìmọ̀ àwọn ọ̀sẹ̀ àyè sí ná ọ̀wọ́ fẹ́ẹ̀ni tó fẹ́ pọ̀ sí nígbà pé ó ń fún wọn náà lọ́dún méjì yìí tó yẹ yàrá ó ń fún wọn yà ẹ́ lọ́dún méjì tó yẹ yàrá ìwọ̀n fún wọn yà gángan fún ara rẹ̀ kọ́tọ́túwẹ̀ yálà àkàràwọ̀ pọ́tàkì lọ́nà ọba méjì ọ̀kọ̀ọ̀kọ́ méjì o fẹ́jẹ̀ bí ẹni lórí orí ọ̀rọ̀ pọ̀ nìyẹn ìlú ọ̀rọ̀ bí wọ́n náà ló fún mọ́nà fẹ́jẹ̀ bí ẹni ọ̀rọ̀ pọ̀ mẹ́ lórí ẹ̀ tó ń jẹ́ ọlọ́run bá nà sàárè ọlọ́run ni àwọn ẹ̀yìn kàlẹ̀ lọ́nà méjì ìmọ̀ àwọn ọ̀dà amùsùnmá ọ̀dọ́ à ẹgbẹ́ bẹ́ẹ̀ parí ọbẹ̀ pọ̀ fún ìdí ọ̀dọ́ à nígbà tí ẹ̀rọ bá lù wọ́n wá ní àṣẹ ọ̀dọ́ wíwá ọmọ lọ́yà yóò máa gbé ọ̀nà yìí ní máa jẹ́ ọ̀nà yìí títí máa jẹ́ mọ̀tàhà màdó ní máa jẹ́ bá a fẹ́ ó lè jọ ọ̀rọ̀ àná ó sì lè máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àná ìgbà wo ni kí máa jọ ọ̀rọ̀ àná nígbà tí ọ̀rọ̀ ti ẹ̀ kankan tó lè kọ́ mọ̀yán lọ́nà dáadáa sí àwòkọ́ dáadáa tó lọ pé ọmọ ara rẹ̀ ó ń bá tó lọ àwọn kúrúsí ìgbà ìtẹ́lẹ̀ àti dáadáa obìnrin mọ̀ ọ̀yá jẹ́ nọ́mbà nígbà tí fẹ́lẹ̀ ó lọ sí kàá. Ó lè fún ọkọ̀ Ní pẹ̀lú mọ́jọ mẹ́ta náà, alákọ̀ọ́kọ́ nígbà tí bàbá tí wọ́n ti sọ fún bàbá tọ́kọ náà, lágbára ọ̀rẹ́ ẹni tí ọkọ̀ wọn rẹ̀ lọ́nà àtàlẹ́ ọ̀gá bàbá tó lẹ̀ yorùbá ní ìmọ̀lẹ́wọ̀ ní ọ̀gá òbí bẹ́ẹ̀ ọmọ ẹ̀rọ ìgbẹ́ni àwọn ọmọ ẹ̀rọ lágbàdo wọ́n máa ń kọ́ lọ́sùn àgbà àkàlẹ́ wọ́n máa ń lò ní óta mọ̀lá nígbà náà ló kó àwọn ẹ̀rọ ìṣọ́ ọmọ ọ̀gá lọ ìyá àkọ́kọ́ ń gbé ìṣòro kọ ẹ̀ àwọn wọ́n lọ́kọ̀ọ́ àbúrò náà àtàríyà yáyì ó sàmọ́ra ẹjọ́ tàbí tẹ́lẹ̀ láàrin wọ́n sàmù náà yọ ọlọ́rọ̀ ó sì sàmù yọ ìjọba Fọ́lẹ̀, ó ní wípé tí ẹni tọ́lẹ̀ máa mú fọ́tàlágbára láti lè rẹ́yìn sí ẹni tó àkọ́mọ rẹ̀

ìlọ́bá ní ìwọlé fọ́ọ̀mù ní ọba ilé ìgbà wà á ìlú rí fún àfọ́ọ̀mù mi onígbà ọ̀nà ẹgbẹ́ kan ti là lọ fọ́ọ̀mù àti ìgbà tó lò rí o màndú ọjọ́ màndú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti lò ọwọ́ ìlú ọ̀rọ̀ tó ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wàhálà ìmọ̀ olú ìlọ́wọ̀ lọ́wọ́ àwọn bí ọ̀nà ọ̀nà lórí àgbàndúríyàwó àgbàndúríyàwó ọkùnrin tí wọ́n fi mọ́ fún bàbá ọmọ yàbá obìnrin lọ́wọ́ àti òṣèlú mọ̀ olú ìyàwó lẹ́yàmà ọlọ́dọ́mọdọ́mọ̀ ẹ̀rọ fún rípò mọ́nà ní máa tọ́jú àwọn obìnrin mọ́ lọ́rọ̀ kò rí ẹ̀ ìyàwó bá wà rẹ̀ olùwà nìmá ọwá ní ẹ ọ̀fẹ́ nìmá owó nìmá nǹkan nǹkan pọ̀ òmìnira bí láti lá ọmọ àyà onímọ̀ ọ̀rẹ́ ọmọ ó ní fọ́láńtọ́mà ní fọ́láńtọ́mà yìí ó náà ní ìtọ́mà ní ọmọ ìpà láàyà wà tí tí wọ́n mú nà yóò sì máa dákọ̀ sọ́nà òun bí máa lò bí máa lò pẹ̀lú dáadáa yáà ní ní déédé tó kù láàkà ìtumọ̀ bí máa lò nínú déédé tó kù nínú ó kù láàkà kò ní jẹ́ kó ti nù ó jẹ wọ́n tàbí ní oúnjẹ pẹ̀ta tí a máa fún ọ̀pẹ lórí wọn láti kó lọ́dọ̀ ọ̀pọ̀ ìpínlẹ̀ lọ́pọ̀ ju yọ́ máa fún ní tó kù káàkà bí máa lórí ìjọ́kọ̀ ó nà sí ọ̀pọ̀ bẹ́ẹ̀ ní ìjọ́kọ̀ ó lè yan ní olúfẹ́ àrẹ̀ ó lè mú dúkìá ọkọ rẹ̀. Ayé ìdíjú àwọn ọmọ fúgbà ìjọba bí a ọjọ́ ìyàwó àkókò bí a. Ọwọ́ àgbàgbà ní nípa ayé Ó lè Ìjọba bí ولا يؤمن الله رجل شقيقا أبو سفيان قدام وجهه لا يؤذيه لا يؤذيه ولا في من يؤذيه كيف يكون من سوء عنا كيف يعني من سوء عنا

nílé ẹgbẹ́ fún ọ máa ń rí ìwọ ọ̀rọ̀ níjọ́ ọ̀rọ̀ àtọ́mọ̀ àrọ́wọ́ lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ títì tọ́jú ìyàwó rẹ̀ tí ẹ̀kùn ní tó tó níjà ìdá káàkáà ọwọ́ fún ìyàwó àtọ́mọ mẹ́ta tó bá ọmọ ẹ̀dá rẹ̀ wọn ó ní sókè àlà ọlọ́mọdé wa ló ń sè é mẹ́jọ alágbàdo 500 ìyàwó àtọ mẹ́ta ó ní oníṣòwò lọ nínú sẹ́kọ̀ọ́ lówó ọkùnrin wọn adéláyé ìyàwó wọn rí ṣẹ̀ṣẹ̀ dùgbẹ́ owó kọ̀ọ̀lá kò akọ̀lùkùnrin rẹ̀ ìjọ ìjọ ọmọ rẹ̀ lójúmọ́ látàrọ̀ dálẹ́ pàmẹ́ tí wọ́n lè fún òun jáde ọ̀rẹ́ rẹ̀ òbí gbàjọ ń bẹ̀ òbí ní rọra akọ ń bẹ̀ òbí rọ̀gbọ̀ ń bẹ̀ déédé wọ́n wà fún òun bẹ̀ tí ó sì wọ́n jọ pàpàpà pápá tàbí ìpè wọn ní ìdúró ọlọ́pàá kọ pé wà á yẹ kí òun ní ìyàwó lọ́wọ́ rí òun nà wà kí òun nà bí màálù déédé táwọn òbí gómìnà ìlú kàákà láti kí ọ̀rá yẹn ní tẹ̀lẹ̀tẹ̀ wọn láti lọ́pọ̀ lọ́pọ̀ nígbà ọ̀dà àkà. Nǹkan tí ó lẹ́kọ̀ọ́ sí ní bí yóò tó wọn ọlọ́dún láti pàtàkì lọ́sẹ̀. Wọ́n ọ̀la nǹkan bẹ̀rẹ̀ lọ́rùn ilẹ̀ ọ̀dà àkà ní ìdúpà àkà Ọ̀pọ̀ wá ní déédéé ń tọ́jú òwúyọ́ yọ wákàtí náà lọ lójúmọ́ yọba ní kí kó o tọ́mọ̀ fọmọ lọ́wọ́ kó o tọ́mọ̀ fọmọ lọ́wọ́ tí n ta fọ ó bèrè ọkọ̀ òkú ní. áàbù tó o ní náà kó o bèrè ní o kò ní ẹ̀ lọ́kùn kó wà ní ìgbà nọ́mbà tó o tó o ní o bèrè ọlọ́mọ ọlọ́mọ pa ọlọ́mọ ní láti lọ́ọ́ lọ́wọ́ àbíyọ́ tó ìwà ìrìnà kọ́mọ̀ máa ní òbí tí ń tọmọ lọ́wọ́ pẹ̀lú ọmọ tí gbé lọ́wọ́ o torí bẹ́ẹ̀ ẹ̀dá ilé fúyà ọlọ́mọ sẹ́ẹ̀ fún lóúnjẹ kọjá yóò ọmọ náà jẹ́ oúnjẹ yọ ìyẹn máa ń tún àwọn ọ̀rọ̀ ó lè lọ àwọn akéré kọ́mọ̀ láti lóúnjẹ jẹ lásìkò tó kù káàkà fóúnjẹ láàárọ̀ ó lè kó bá yàgò mẹ́lẹ́rẹ́ ẹ̀kọ́ wọn ń yọ ọ́ màá sọ́kọ́ àwọn wájú rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ àti ààrẹ wọ́n fi àgbọ̀ wá sí i ìwọ́n kàgbére kọ́kọ́ tó kú lọ wọ́n bá ara fún ìbọ̀wọ́ mẹ́rẹ̀ dẹ́gbẹ́ ọmọ náà rán ọ̀làwà dáadáa ó fi ara wọn láti dìde wọn olùkọ́ ẹ máa tọ́jú àwọn ẹ̀yà ọmọ màá yín àwọn tó ń mọ ọmọ yín yálà wọn bẹ́ẹ̀ lé yín àti òṣìṣẹ́ ìjọ́gbọ́rọ́ ọkọ̀ ìjọ́gbọ́ wọ́n bá àwọn ọmọ ní ìjọba wọn ní ìwọ̀n wọ́n bá dá àwọn ọmọ ní ọmọ ní wọn fẹ́ láti ìjẹra kan wọn báwọn yóò tó jẹjẹ ẹ̀yìn náà ní wọ́n máa bàjẹ́ ọmọ tó wá ń bẹ̀ ọmọ mi láti lọ́rọ́ wọ́n ní ọkùnrin wọn ìgbà wọ́n bá wọn fún bàbá òbí lọ ó ní òkú bìkan òbí àkọ̀rọ̀ ní àrùn à ọ̀nà oúnjẹ tó lẹ́nu ọ̀nà pè ní adékòkòdé adébí olóde sí àwọn àwọn ọ̀nà yìí mo ti lò àkọ̀lá kí n sọ fún wọn bá ti lọ́wọ́ ń ó tẹ̀lé 6,000 ọkà tó àwọn olùkẹ́rẹ́ débi pé bàbá yọ ọmọ náà pé kó ní ìfọ̀nà ní ó lè bá yìí. Ebi tó ti ṣe lọ, ó ti wọ̀ ẹ́rọ òdúdú pẹ̀lú ẹgbẹ́ para ní àwọn tábà ní ọdún náà. Ìwá láti pẹ̀lú ọmọ ọwọ́ rẹ̀, pẹ̀lú ọmọ rẹ̀ tẹ̀lé, tẹ́ wá lọ ẹ̀ ń pàtẹ́ fún. Débi tẹ́ máa kó oró rẹ̀, ẹ má ti bẹ̀rẹ̀, ẹ má ti bẹ̀rẹ̀, ọlọ́run wàhálà ìwà rẹ̀ ní ìpínlẹ̀ àwọn. déédéé ní àkàlàyé kalẹ̀ yọ́ọ́ máa jẹ́ títà tí ó ń dogun ọmọ náà káwọn ọmọ òní bàbá wọn ọwọ́ alẹ́ sọ fọmọ tẹsán lè tó fún ọmọ lè fún àwọn òun náà máa ṣe wàhálà lórí ìgbà yìí wàhálà ìgbà yìí ọlọ́run ní àwọn ọ̀dà àníkà ọ̀rọ̀ bí nínú kùmá fọ́tọ̀ sọ́rọ̀ ní bàbá ìlú náà ayélujára. Ọlọ́run wà nínú àwọn ọ̀rọ̀ ìkọlá. Fọ́pọ̀ àtìyàwó, bàbá ìyá ọmọ sábà fẹ́ gbọ́nà lẹ́nu ọmọ. Àníkà ọ̀rọ̀ nínú kùmá pẹ̀lú fọ́tọ̀ sí àwọn méjèèjì ọmọ. Bàbá ọdún nínú kùmá tó sọmọ ẹ̀fà ti pé ọdún kan àkókò yìí lágbọ́ ọmọ ẹ̀rọ ọkọ̀ bá ní ó kú kú ìgbà tí ìjọ náà òkú ní apalẹ̀ lẹ́bi ẹ̀kọ́ lóde ẹ̀sìn ní àlọ́ náà wọ́n jọ gbọ́ ra wọn yóò ọmọ mi wàlá àbùnà àlẹ́ yìí náà àmì tó tó tó tẹ̀ fọ́nlẹ̀ bọ́ ìyàwó fẹ́ gba ọ̀nà lẹ́nu ọmọ ọkọ̀ bá ní ah, ó fẹ́ ẹ̀rọ ọmọ ìdílé ọmọ lọ́mẹ́lò ó dára o kí ni kíní pẹ̀lú ya nínú ọbẹ̀ mi à ọmọ òrùka pẹ̀lú ó dára wà lẹ́ ìpọ́nù òrùka ẹ̀ṣẹ̀ ní sẹ́ lẹ́gbẹ́ ti fi ní à bàbá pàpọ̀ fún àwọn ọmọ ìdílé máa kà sí ọlá kòtò irú ọbẹ̀ ọwọ́ ọwọ́ ìrẹ́lẹ̀ ọ̀hún àkókò wọ́n bá gbà ọ̀tẹ̀ lọ wọ́n gbé wọ́n bá láti náà àlẹ́yìnbá tọ́nà bá kọ mọ̀kúrù ọ̀yẹ́ onígbé tí ìkẹ́mọ̀ méjì pọ́lá ń pè ó kọ́gbà lẹ́nu ọmọ táwọn méjì yọ̀wá yọ́nú tí wọ́n kọ́kọ́ ń kò lórí ẹ̀ ọ̀dùn náà ẹni tọ́gbà lẹ́nu ọmọ obìnrin ọmọdé ìtumọ̀ ẹ̀rọ ó ń sayọ̀ ọlọ́mọ وإن أردتم أن تسترجعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما عليكم بالمعروف ọlọ́run bá jẹ́ pé wọ́n ṣe rò ó dàbí áńtáńtáwù ìlú àwòrán kẹ́ẹ̀rọ bá wọn tó pa ọmọ ní lọ́rùn ìlọ́rùn tó ti bí àmì ìlà ọlọ́run ọ̀rọ̀ lọ́rùn lọ́rùn káwọn bèèrè ó sì bèrè oko ó gbé lọ fún ẹjọ́ òkun ọmọ ìlọrin ọlọ́run fàlá kò ní àpá ààrẹ epo ẹ̀ lẹ́sẹ̀ lórí ìrìn náà torí kì í ṣe gẹ́gẹ́ ó ní ìyá ọmọ tó bí náà ó pọ̀ àyẹ̀ lọ́yẹ̀ tá a bá ń lò ní ìlú fọmọ yóò sì lọ yàrá Títà ayé bàbá ọlọ́mọ ó sì lágbára láti rí wọn láti bẹ̀rẹ̀ owó ọlọ́mọ ọmọ mi ìdáhùn ọ̀sán ọ̀gbọ̀n máa ń pàtó lórí ààrùn nígbà tí sàmìláńgbó tẹ́ẹ̀ láti ta máa àfẹ́lú sí máa rú gbogbo kẹ́kẹ́ kẹta obìnrin tẹ̀lá ìtàn ọmọ náà ti wọ́n mọ̀ pààrọ̀ ọmọ ní ẹ̀lọ́tọ̀ọ̀ta ẹ̀lọ́tọ̀ọ̀ta gbogbo kẹ́kẹ́ kẹta ẹ̀tẹ́ bí máa rú ọmọ náà ti wọ́n mọ̀ pààrọ̀ ọlọ́run ni wọ́n sáàkù mọ́ ẹ̀yìn bàbá ọmọ ẹ̀rọ ẹ̀rọ ọlọ́run ẹ̀yìn obìnrin náà ẹ̀rọ ọlọ́run wà àrùn ẹ̀wà àrọ̀ọ̀rá àmàbọ̀ọ̀rá nínú ọ̀sẹ̀ àmàlúná ọ̀sẹ̀ nígbà wọn wà ọ̀rá ọba tó ń gbogbo ìfẹ́fẹ́ ìtì ìpátá lọ́wọ́ wáyé tọ́gbàdùn náà ń sọ àwọn ọ̀gá ara àlàyé ọ̀rọ̀ òwúyé ìwọ́nà lórí àbọ̀ ọ̀dọ́ àwọn máa ń tó ọ̀nà lórí ọkọ̀ àwọn rẹ̀ ìyàwó wa bímọ àbọ̀tẹ̀ ti bímọ kọ́kọ́ àwọn rẹ̀ ọ̀dọ́ àwọn máa ń wà ó ní bí ọ̀rọ̀ ní ojú ọ̀rọ̀ yìí ti ká ṣe ara tọ́ba yọ̀la ọ̀rọ̀ ọ̀wọ̀ yìí ló ń lé lẹ́nu ẹ̀rọ yìí bàbá mi bàbá yàtá àti wọ́n mi lórí àyàtà tó ń sọ àmà tọ́ba yọ̀la afárá yìí nà lẹ́nu ẹ̀rọ bí a ń lọ báyìí abẹ́rẹ́ ọ̀rọ̀ náà wọ́n kà mí fún àbúrò rẹ̀ mọ́ ọ ayọ̀ ọ̀rọ̀ mi dà ọkọ̀ ẹni bàbá mi tara mi nà fún wa àtàlẹ́ ìsàbẹ̀rẹ̀ màá ń sọ خلق الله لنا السلام عليكم ورحمة الله وبركاته wọ́n ní kí ni ṣe máa àríkò máa ń bọ́kà ìgbàgbé dáwà ìjẹ́sì kí sáàmù ìjẹ́ dára àjá pẹ̀lú ọdún ìgbèjì lọ́wọ́ ọ̀pọ̀ ìjọ pé àríkò ìwọ̀n tó dáwà tó àkùnrin ní ìgbèjì ọ̀pọ̀ kan ẹ̀ lọ́mà àti dáwà tó lórí ẹ̀

wà lójú ọ̀sẹ̀ lórí ìlànà káàkiri Yorùbá ni ó bá wọn ní ìdúmọ̀ náà ní ọkọ̀ pàápàá ó ní ìdílé ó ní ọ̀nà ọdún ó ní tó wá sí ọ̀dọ̀ ìgbàgbọ́ mi ẹ̀sẹ̀ àwọn àtúntò ọkọ̀ lórí rẹ̀ ó dà jẹ́wọ́ àtúntò lórí rẹ̀ láti wákàtí mẹ́rin lórí ọ̀rọ̀ ìdílé nìkan kápọ̀ pẹ̀lú.

màwùlíyà màwùlù àjọpọ̀lọ̀wọ̀líyà màwùlíyà gbogbo àwọn òyìn ọlọ́ọ̀dọ̀ pátá òyìn ọlọ́ọ̀ wọ́n takò gbogbo lẹ́yìn tí ó lè lọ́gbà wọ́n ní òkú ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ mẹ́ta kò ní fọ́ọ̀mù ní àkúdà òkú àtàkúdà òkú ìlà ọ̀rọ̀ ìlà àìmọ́sùsọ̀bá ní ìlà nàṣọ̀bá ní nàṣọ̀bá ní ìlà àkúdà yìí àwọn òkú ìlà wọ́n ní àwọn ìpẹ́ tó ń ní lélẹ̀lẹ̀ nínú àwọn àfihàn wọn ó ní ọ̀nà bí àdájá pọ̀ bíbẹ̀ ní wọ́n àwọn ẹ̀kọ́ akúlójú àwọn ẹgbẹ́ yọ̀mọ́ àrùn dáwà sí wọ̀tẹ̀lẹ̀ àkọ́jọ́ yọ̀mọ́ àrùn fún ìlọ́sí pọ̀tàlẹ̀ yọ̀mọ́ àrùn dáwà wọ̀tẹ̀lẹ̀ yìí ara wọn kọ̀kẹ́kẹ́ ń pè yìí àìsàndà ìyàwó kàndà àwọ̀ àwọn ọmọ India ló wà India ó ló fi wọn kọ́ India ní Pakistan ló yọ ọ́nbẹ sẹ́wọ́n lọ àbọ̀ ńbẹ́lẹ̀ lọ́wọ́ ló ń yàrá pé àmọ́bìnrin wọn sọ láti mú ààrẹ nígbà tí náà ọwọ́ àwọn oṣù pọ̀ wọ́n ti lè dè ẹwà mẹ́fà ti pé wọ́n ti gbé gbèrè gan wọ́n pẹ̀lú wájú báyìí wọ́n kọ́ ọmọ nǹkan ní bàbí ẹ̀rọ gbẹ̀rẹ̀ àdìnàwó bàbí ẹ̀rọ gbẹ̀rẹ̀ àdìnàwó gbogbo nǹkan pátá ọ̀rọ̀ náà wọ̀ lọ sí jẹ́ orílẹ̀ ọ̀rọ̀ pọ̀lú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bá wọn fún ẹ̀ pátá wọn máa tì wọ́n lè àyè máa mọ̀ ọ́n yóò lọ́wọ́ sí àlàyé àgbẹ̀ nípa wọn ní kò sí ìjà wọn àtọ̀ ìjà tún bí ìgbà lóde tún bí ìgbà lóde tún lọ́wọ́ lóde náà wọ̀ lóde وفي الشيخ ابن باز رحمه الله وجماعة الإخوان المسلمين وجماعة التوحيد عموما من الاثنين والمتطوعين والنعم من الاثنين والمتطوعين فإذا حصلت الوجود كان يوجد الله nípa ọ̀sọ́nù tí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n wọ́n. Tí àkọlù tó dáa bá ti kọ́ ẹgbẹ́gbẹ́ àpáwà kan wọ́n kò ní àmọ́ àtúwọ̀dún ọmọ ọdún àtàn tọ́lọ́dì ìmọ̀ àti ìtọ́lẹ̀ ìkọ́ òṣìṣìyà tí ọ̀rọ̀ tó mẹ́rin wọ́n gbàgbọ́ àtàní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje ọ̀pọ̀lọpọ̀ ọba nígbà tẹ̀lé wọn ṣe wá wọn bọ sí àkọsílẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ ìlú ìjà títí lórí wọn tún gbọ́dọ̀ lọ sí ìṣẹ̀ dáadáa síra nínú ọdún tó máa kọ kò sí síra nínú ọdún máyìíká káàdà kọ lọ́wọ́ rẹ̀ tó ìjà ọjọ́ kan ẹgbẹ́ wọ́n ní Can I marry my father, brother, or pastor for me? Ali? Mo rò ní ọkọ̀ rẹ̀, For me, my father, brother, son, níbi ìjẹ́ àmì àwọn ìbọ̀lẹ̀ ọkùnrin tó lè fẹ́ ọmọ tọ́lájọ́ ọmọ ọmọ ọmọ sọ pé kí ọ̀sìn àbí olùkẹ́kọ̀ọ́ sí ọ̀hún látọ̀dọ̀ ìgbàlódé ní ọ̀sẹ̀rí àti ìhà ní ọ̀sẹ̀rí àtọ́rọ̀ náà ní ọdí o ìta wọn ní ọ̀sẹ̀rọ̀ ní ọ̀sẹ̀rí àtọ́rọ̀kẹ́ ọ̀sìn ni ọmọ ẹgbẹ́ bá àwọn àbúrò ní ọ̀sẹ̀rí àtọ́rọ̀kẹ́ ní ìta wọn kì í ẹ̀jẹ̀ wa máa tẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ní àwọn ọmọ tó lé nínú ìgbà ọ̀rọ̀ tó ló fẹ́ ọ̀gbọ̀n ọ̀rọ̀ ó dà bẹ́ẹ̀ àwọn ọmọ ti yàjà àlọ́ ọ̀pọ̀ ìgbà wà ní àdúgbò tí ìgbà àwọn ìlú wà ní ilé tí bàbá bá àti ìfẹ́ yà wọn ilé tí wọ́n ti fẹ́ yà wọn àwọn ọmọ náà sọ wọn lérò bí mo fi yàn tí ọ̀gá kan bá ní ìyàwó lóṣù tí ìyàwó kan bí ọrọ̀ obìnrin tí ìyàwó kan bí ọrọ̀ ọkùnrin tí ó ṣe bàbá náà méjì tó wá ní ọmọ mi iṣẹ́ ìdí ọmọ ọkùnrin bàbá wá kú bóòlù wọn ti pín ní ìjàgbá dáhùn pẹ̀lú pé mo ti lọ Tí bàbá bá bí ọmọ omi tó bí ọmọ omi, tí a bá fẹ́ ní ogún fáwọn ọmọ, a fẹ́ ní ogún fún wọn. Ó ní àwọn nǹkan bí ìjà àwọn ọmọ wò bàbá yẹn lọ. Òun tó ń lù táyọ̀ ló fi yí lẹ̀. Bóyá bàbá yẹn náà ní bàbá, ọ̀tọ̀ ń lù ó ní àbáláyé tó yẹ àbójú ìyàwó bàbá ìyàwó ó ní tí wọ́n gbà ọlọ́dún sọ tí wọ́n gbà ọgbà fúlù wọ́n gbà fúlù á ń tún gbogbo ohun fọ́nà mẹ́ta pé ìyá kò lè o àwọn àwọn bàbá mi wá sọ̀rọ̀ ọgbà tọ́ta títù á wà pín ní ọkọ̀ náà ọmọ méjì olè náà ọmọ ẹ̀yọ̀kan ẹjọ́ bá kò lọ bàbá ní mọ ọmọ ọmọ méjì kan nígbà bàbá yẹn wá ó fi twelve years ọ̀kẹ́ ẹja ní ó fi eight years ọ̀kẹ́ ọmọ mẹ́rin ọdún ọmọ mẹ́rin ọdún mẹ́rin ìrẹ́wọ̀n kọ́ wa fi kẹ́lì ẹ̀jẹ̀ láti fi kẹ́lì ẹ̀jẹ̀ mọ̀. kò sí lẹ́dọ̀ ní ìṣòro kan bàbá kò yáwó kò ní ìyàwó àwọn ọmọ yẹn akọ́gbà ìwọ̀n tó fi amátòwò wọ́n kò gbogbo náà láì lórí. bàbá kò wá ìyẹn náà wọn wá àdúgbò sọ́dọ̀ bá kí lè bá a ti ń ṣe ápùlù ara nìyí ní bàbá bàbá àbíyà bàbá tó yọ gbogbo àwọn èmi àti wọn lọ bí akọni wọn ti já ogún wọn pẹ̀lú ọmọ ọkùnrin kọ̀ọ̀kan ẹ̀rọ tó lè tìlẹ̀ lẹ́nu obìnrin obìnrin kan ápàtì ogún rẹ̀ sílẹ̀ lọ ápàtì rẹ̀ máa ápàtì máa ọmọ náà gba lóru àwọn kan gba lọ́wọ́ gba wọ́n gba nínú ọkọ̀ mílíọ̀n ó fi náà bẹ̀rẹ̀ lóru kí ni òun bá wà kù bẹ́ẹ̀ lọ nínú sẹ̀rí à. Kìí ṣe táwọn akọ pé tájà àkọ́bí náà ní ìkàkà nǹkan bá wà wọ. Ẹ kù mẹ́kọ̀ọ́ tó lò sí wo yóò rẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́. Tọ́lá jẹ́ pẹ́rẹ́ ìyẹn ló fún yẹn bẹ́ẹ̀ bàbá yìí níyàwó ìka ní abẹ́tòkọ́ lọ wọ́n ti láwọn ọmọ wọn ní bàbá wọn ní yàrá yìí náà ogún náà á kù sí ewu lọ́la kòkó mẹ́jọ àwọn ìyàwó bẹ́ẹ̀ ló ń bẹ̀rẹ̀ ọ̀kan bá jẹ́ méjèèjì náà ẹyọ̀kan náà ọjọ́ mẹ́ta ọjọ́ ẹyọ̀kan náà ẹyọ̀kan náà kù sẹ́wọ̀n tó kù á lọ́wọ́ mílùú ẹgbẹ̀gbẹ̀ pẹ̀lú wákùnrin máa mú ìtọ́kùn méjì ọmọ yọmọ gbà ó lẹ̀ wá ti lẹ́yìn ọwọ́ àwọn gbàgbọ́ rẹ̀ ti wá àwọn àpá àwọn ọmọ rẹ̀ tó lẹ̀ lọ́gbẹ̀rẹ̀ wọn fún ìtàlàyé ìdúná wà fún ìdúná àgbẹ̀ ó táwọn gbẹ̀rẹ̀ àwọn pápákọ̀ ìdúná fún ọwọ́ tí ọlọ́run mi tó lè ka ẹ̀yà ẹ̀yà ìjà rẹ̀ ọlọ́run mi lè lè ó sì yí àwọn kan ó sì lè lè ọ fẹ́ mi lò tí ni wọ́n bá yẹ fẹ́ mi lò ẹ̀ sọ wọ́n bọ̀ sí sọ̀tọ́kọ̀ gbèsè ẹgbẹ́ ìjọba ìjọba ẹ̀dá nípa àgbẹ̀yọ̀ ni mo ọmọ ọ̀pọ̀ rẹ̀ ẹjọ́ ìjọba ó ń bá ẹni wọn mú rẹ̀ náà fúnra mi ni àbọ̀ ìṣẹ́ tó kúlẹ̀ kan bọ̀ á ọjọ́ pẹ́ńtà àfihàn lẹ́nu tí wọ́n bá ní lè rí sọ̀rọ̀ wọn kọ́ ní wọn bí ọ́pẹ́ẹ̀dì ìlọ̀lẹ́ ó lọ ọ̀gá àbí bẹ́ẹ̀ àdẹ́kọ̀ àti ilẹ̀ ẹ̀kọ́ nílé ní ìjà yìí ó ní tírí tó ti lẹ́yìn náà ó ti ní ọlọ́dọ̀ sáwà sọ pé ọyá ìgbọ́ ìgbìmọ̀ orí ogun jáde jù wọn torí ẹ̀ àlàyé tó ń nà láta ní kí ní ìgbà wọ́n wọ́n kọ́ ju ọ̀rọ̀ sọ́dọ̀ máa máa pa wọn wọ́n máa tàbí ara wọn tí wọ́n máa ló tó bàbá ohun àkọ́kọ́ obìnrin kírísítíà lọ wà ní nǹkan méjì lọ gbà bàbá mi lọ nígbà wọn ti di ọmọ arákùnrin arókùnrin rẹ ìyá yẹn kódà wọn jẹ́ wọn sì wù ú pẹ̀lú owó àmà wọn tún wá jẹ́ kírísítíà à kírísítíà lọ sọ fún wọn òdòdó ní ìyá yẹn ń ya òkú ńláńlá àwọn òkú àwọn òkú bá yọ àwọn òkú bẹ́ẹ̀ àwọn olùdókòwò àgbà ìsáwọ̀ pẹ̀lú òwú abẹ́rún ní àyílẹ̀ ìjọ àti òwú tábàlì wa kọjá pẹ̀lú òwú pẹ̀lú òwú àwọn jọ ọ̀pọ̀ ń pọ̀ káwa bọ̀ọ̀bá ọdún tó bá kù ìdájì ọdún ẹ̀dúrà àwọn tó ń fi owó pọ̀ lọ lọ́wọ́ òwò lọ́wọ́ ìdájì bá kó dájú tẹ̀lá àwọn ọmọ ọmọ wọn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ká kọ́sí fún ẹni tí wọ́n kọ̀ọ́ lówó. Owó àwọn ọmọ náà la ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti lọ wọlé ọ̀pá. Ìgbésẹ̀ ń bí àwọn àwọn àpá àkókò tó jẹ́ ìdáni kàìmá àìní dáadé fáwọn ọ̀tẹ̀lì bẹ́ẹ̀ ọ̀tẹ̀lì kàìmá àkókò lórí abẹ́rẹ́ ọmọdé tó gẹ́gẹ́ ìgbọ́kọ̀ bílẹ̀ ọjà tó ń dà mú ìgbọ́ kájà ó ní kàìmá àkókò lórí nígbà wọn bá ń tó ń dà mú ìgbọ́ kájà ìwọ́jà pọ̀. Bàbá ìgbà ń bọ́ pé àwọn káàkiri ìjọ máa ní ìyàwó àwọn òwúrú Àwọn ọmọ àwọn òwúrú rẹ̀. láyé àná ìtọ́jọ́ máa rí nígbà wọn wà fà á yà kan bó kalẹ̀ wọn àbẹ̀rẹ̀ lọ́wọ́ àyẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yàwó àṣà ó ní ṣàkọ́kúnnà mòrúnmọ̀kúnnà àwọn obìnrin ń papọ̀ wọn dà wọ̀bọ̀ fẹ́yìnà bí a kùjú àwọn ìnà wọ́n sì fi gbòòrú wọ́n bẹ́ẹ̀ ti bọ́lọ̀ tó sọ àyàkà sọ́rọ̀ àwọn ọmọ ọmọ obìnrin àwọn ọmọdé àwọn ọmọdé àwọn ọmọdé nínú àrẹ̀ yíká nígbà àti ìrìnà ìgbà gbára ní ìtọ́nà olùgbé àbúrà wọ́n sì ìjà ọ̀pọ̀pọ̀ pé á àwọn ọ̀pọ̀ ọ̀rẹ́ káwọn lọ́rẹ́ ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ lẹ́kùn yí máa ń wọ́n náà máa bèèrè pé kọ́nà ní àbí àwọn àkọ́kọ́ láti ní ọmọ ọmọ yẹ ọmọ rẹ̀ ò ń gbọ́ tó ní ọmọ ọmọ rẹ̀ ò ń gbọ́ tó ti nípa ẹ̀rọ ọba tó ọ̀dọ́ ọba rẹ̀. Ǹjẹ́ ojú obìnrin ẹ̀ẹ́mù ẹ̀ẹ́mù pàápàá tó lọ́wọ́ ń pẹ̀lú àdúrà owó tí ọ̀dọ́ náà máa sọ àwọn olùdó rẹ̀. Àdàtú àmọ́ wọ́n kó kúrọ́ àlẹ́yìnká ìlú ìtọ́ ọba fún òṣìṣẹ́ ọlọ́run ẹ̀kọ́ máa lò wá ọlọ́run máa fún nínú ìnira yọ̀bù dúró ní ẹ̀tọ́ rẹ̀ ìrìn àjọṣọ́ bá àwọn onígbàgbọ́ òdòdó lọ́mọ káwọn ààrẹ ti mọ́ ilẹ̀ ó máa bá wà fún nínú ìnira tó kọ bá àwọn obìnrin náà náà ló ti wọ́n rẹ̀. Wọ́n ní wọ́n kò ní ẹ̀rọ ọ̀rọ̀ wò lórí náà ní kí ni o. Omi náà máa wọ ọjọ́ máa ní ọ̀rẹ́. Wọ́n máa ń yọ ọkọ̀ ní òru. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọkọ̀ ní ẹgbẹ́ máa ń lọ mọ́ ọ́rọ̀. Ọmọ òkú náà máa ń lọ sáré ní wọ́n jẹ. Torí ẹ̀sẹ̀ bá wọ òun náà pẹ̀lú àdùn ẹ̀sẹ̀ lọ́gbà. Àdùn sọ̀tọ̀ bá yọ ọ̀rẹ́ ó ní àlàáyé pẹ̀lú bí olúmọ máa lè dìná wà dìná á àìnáwó dìná olú owó mìíràn ni mo kọ pé orí ẹ ló ń gbẹ́sẹ̀ láti lè wò ó pẹ̀lú àdúgbò yóò ti di lò lórí àwọn gbọ́ngà yóò àwọn ní ẹ̀dẹ́lẹ̀ ta fi ní ọjọ́ àwọn àmì ọ̀rọ̀ wọ́n ti jẹ́ ìyàwó rẹ̀ ní akúkú rẹ̀ náà àbọ̀mọ̀ rẹ̀ àbábúrò rẹ̀ àbẹ́sàn rẹ̀ àbíyà rẹ̀ ọ̀tọ́ bá jẹ́ ìyàwó rẹ̀ ọgbọ́n tọ́nà bá tọ̀wọ́ ọlọ́run tọ́ láwọn òbí àwọn ọwọ́ ìdájú ọlọ́run kọ̀kàlẹ̀ sáwọn ọwọ́ akáwọ̀ òbí ọlọ́run wà láti àbúráyẹ ìlẹ̀kọ́wọ́ fẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀nà tó ń sọ̀rọ̀ tó ń lẹ́yìn tó ń wá yóò sọ̀rọ̀ lọ́dọ̀ dáadáa ọlọ́run ọ̀rọ̀ tó máa lè sí ilé kọ́ọ̀tù nínú ọ̀rọ̀ káà ẹ̀ ń káà ló ń sọ̀rọ̀

kí ní bá sí àwọn obìnrin dáná àwọn ìkọlọ́wà níbẹ̀ àbáhàn ní bá sí tó ní sáfọ́ọ̀tì àwọn obìnrin ìjọba ń lè wọ ní mọ́ta àbíjáná sọ ìgbà jáná sọ ìgbà màjínà wà wọ́n ní sẹ́ni máa lọ jáná sọ ìgbà náà àwọn jàmí àti àwọn tó ń bọ̀ ìjọba wà bẹ́ẹ̀ ọ̀sán ìlà fọ́pọ̀ ọmọ ìjọba ìgbà kí ni a ti máa tó àwọn ọmọ àwọn lẹ́kọ̀ọ́rù fáwọn òbí wà fáwọn ìmọ̀ akẹ́lẹ́kọ̀ọ́ wọn tó yọ ẹ̀yìn gàdá ló fún wọn. kódà káwọn òbí rẹ̀ lò wọ́n. orí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ti fẹ́ lórí ẹ̀yìn ìjàkáyọ̀ lórí kọ̀ gbogbo fẹ́ wọn láàárín ó ní pé ló fi jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìgbàlódé ti fi rán ààrẹ ní tí ọ̀pá jẹ́ pé èèyàn fi ń kọ́ lẹ́kọ̀ọ́ ìran aláwọ̀ tí ó wò ìyẹn pàtó láàbò bí ọ̀rọ̀ ẹ̀rọ òkè tẹ̀sẹ̀ ìyẹn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ àti tèrè àti nítorí ọ̀sọ́dọ̀ ọ̀pọ̀ máa tó máa ń lọ owó ẹ̀fọ́ ilé àwọn ìlú. Wọ́n ní ìdájọ́ ọkọ̀ ọkọ̀ máa ń di àṣẹ rẹ̀ lọ máka tó tó náà yàwó. Ẹ jọ̀wọ́. Náà, àtàrà ilé ìlànà ìyàwó rẹ̀ àgbà ọkọ̀ máa ń máka tó tó tó yàwó náà lọ. Ní ìdájọ́ ọ̀rọ̀ ọkọ̀ yẹn tọ́pá sí kọ́ńtẹ́ǹtì kọ́ńtẹ́ǹtì àwọn owó gbọ́dọ̀ ó lè ẹ̀rọ ẹgbẹ́ ló mọ̀ ọ̀rọ̀ náà tọ́pá sí ẹ̀rí àti ìlọ́wọ́ tí obìnrin ní ìlọ́wọ́ sí òbí gbọ́dọ̀ òbí máa máa tẹ̀sọ̀ ẹ̀yẹ gbọ́dọ̀ jẹ́ bọ̀ áfílù olùgbé kó ti kúrò àtọ̀ kó ti pálọ̀ pálọ̀ sí. Oúnjẹ́ bá ń bá mẹ́ lọ ọ̀gá jù. Ẹ kí n máa ti bá lọ́mù láàrin àwọn ìyàwó rẹ̀ tí ó máa ta ìwọ̀n òun. Tí ó kọ pé ó ní pé tí ó pè bá lọ sí kágbára rẹ̀ wá ká máa mú lójú ọmọ tí a ti bá lọ sí. mú inú àwọn ilé oní ọ̀rọ̀ tó ń náà àti àwọn wọ́n kọ́ bá ti lọ mọ́ta yìí wọ́n á máa kó omi tí òun máa rọ ara tó a bàbà tí òun máa rọ àìmọye àìmọye wàhálà ìgbà àìmọye wàhálà. mo wà ní jẹ́ǹtì àwọn olùkà fọ́rọ́ lórí kí wọ́n fẹ́ wà lọ wọ́n ti wá ní sọ́dọ̀ gbogbo máa wá lọ bí ọjọ́ bíi mẹ́rin tí wọ́n fẹ́ padà mo wá torí ọ̀rẹ́ mi ẹni gbèsè ta ó náà ti gbé tuntun lọ láti rà mí mo sọ yẹ ó fi nǹkan wá láti ájì láti bẹ̀rẹ̀ ìbáyìí ìdúgbò tó lọ kọ́ńtà ní àpò tí wọ́n máa ń wọ̀ lọ́wọ́ wọn ní ájì láti ìyá wọ́n lọ́ fún un ó lè wá fún ọ̀rẹ́ ẹnìkan tí ń gbélé tí mò ń mò ń fún un bẹ́ẹ̀ tó ń dé mọ́ta adé rẹ̀ ó ti yan ọba lè láti nàìjíríà ó fún ọ̀dọ́ ọ̀dọ́ ní mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bá ti mọ́ bẹ́ẹ̀ tó. Báwo ni mo ti sọ̀rọ̀ yà? Níbi tí mo ń gbé, tí bá yí, á kọ́ sí rẹ̀. Nígbà tó mọ ìlú mi, máa Nígbà àwọn amẹ́jẹ̀

wọ́n mọ́ kàtà lọ lójú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orí tí wọ́n lè dá máa gbà pé ọ̀pọ̀lọpọ̀ ní lórí ìrìnàjà bẹ́ẹ̀ bá pẹ̀lú ní ìní aláàdájì ti ní orí pọ́ìpọ̀ ọ̀rọ̀ Obíbi ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí, obíbi ọ̀rọ̀ àìkákòlò wọ̀, olóòrùn sáwọn mọ̀,

ẹbí sáfíà mọ́ tọ́ inú ilẹ̀ tí wá mú àti sínú tó bá ìgbọ́n ẹ̀sẹ́gbẹ̀ gọ́ọ̀mù àbúrọ̀ mọ̀ fi lọ káwàbọ̀ ẹ̀pẹ̀ àbáńgbà kánú àpọ́lù àgbà àgbà ọ̀pẹ̀ ìjẹ́ ọ̀gbà jọba mú wa ní àlájú àgbà Gbogbo ṣe, gbogbo ṣe ìyàgbà wọn ìfẹ́sì ti yẹ dáadáa ẹ̀ ní máa ń wọn kámúra wọn bí o àlàyé nígbà káàkó ti wá sọ àkùjọ ń bò àlàyé àlàyé. Tọ́lọ́ ti lọ jẹ́ tọ́lọ́ àlàyé àlàyé. Ẹgbẹ́ wá ń gbé lọ lórí ẹ̀kọ́. Lọ́pọ̀ pé ṣẹ̀rí àwùjọ wa, a kàn ń ṣe ìjàmbá ara wa tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo rẹ̀ tó a fún àwọn ìwé ọ̀rọ̀ àti

ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń tó ní kí lè gbá àyà àyà ẹlòmí kọ́ bá lọ tí ọ̀bá tó ní ẹnu wọn ò ní bẹ́ẹ̀ tí kọ́ káàbọ̀ pé à àti àwọn ọ̀rọ̀ ìná ọkọ̀ àjọ ọmọ wọn àti jáde ọ̀rọ̀ ìgbìmọ̀ tó jáde wọn lọ káyọ̀ yọ wọn lọ pé tí ọ̀rọ̀ ilé ayín wọn ní kọ́kùn náà ní ọ̀dọ́ ọmọ náà máa tí ó tó wá ẹ̀kọ́ tó máa fẹ́ yín ó ní ìyá ìjọba pé ìgbọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ ká ní àpò ọlọ́jà ọkùnrin kò ní òun ti dáadáa lọ́ọ̀dù káyìí káyìí. Ìwọ́n mọ̀ pé mo lọ́sọ̀ọ́ tó bá mi sọ̀rọ̀. Ó lè jẹ́ kí o, obìnrin mi lọ́mọ pé sọ̀rọ̀ ó Ìbáwo ni máa ń pè é? Góòlù wọ́n láti lò kọ́ àbí wọ́n bá sọ̀rọ̀ lò kọ́ ọ̀rọ̀ lọ́ọ̀ máa jẹun tí mo kọ̀ ẹ̀ hàn. Bí ìfọ́n gbé ìyàn ọ̀run òde ní mọ́kàn. Sọ́nà ó fi ṣàkóbèrè ní àwọn ilé wọn lórí tó gbà bá ọmọ mẹ́ ìlà mẹ́rọ àwọn ọ̀nà àkọ́kọ́ lọ́pẹ́ kó ìfẹ́ gbòmọ́kùn náà kó náà ti di àkọ́kọ́ mi wọ̀ sàmá olóòrùn ọ̀kọ́ mi bọ́ bá wọ pẹ́lẹ̀ ọ̀kọ́ náà ló mú òfin bẹ́ẹ̀ náà rẹ̀ olùkà ó yẹ lóye onígbẹ́ ọ̀gá tó lè kọ́kọ́ mú lọ síta ọmọ ọba yọ ọmọ tàbí tọ́ba tó mú ha tàbí bá yọ ọmọ láàárín àwọn èèyàn ìbéèrè mi tí ọkùnrin tó lè fẹ́ ìyàwó tó pọ̀ nílẹ̀ lẹ́yìn pọ̀ nílẹ̀ tẹ̀sà lè fẹ́ tó lè má ti lọ́kọ̀ mi tó má ti lọ́kọ̀ mi tọ́kọ̀ mi ẹ wá kọ̀ lẹ̀ ó lẹ̀ ó lè padà ẹ̀rọ àlọ́ lọ́kọ̀ mi ìyàn wá kọ̀ lẹ̀ òun lọ pé òun fẹ́ máa òun kò fẹ́ àti má lọ lọ́kọ̀ lù ú lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ dára ní ìrọ̀ nígbà tí màá fọ́ọ̀mù tó ń mú òkú ní ìfọ́ọ̀mù Kí ìdájọ́ ọmọ ń pè ní ọjọ́ keje ìsọmọlórúkọ pẹ̀lú ẹran ìsọmọlórúkọ rẹ̀ tí ká pa ní àbíká ìpínlẹ̀ nígbà ọlọ́run tó lè nígbà wọn ọmọ ọlọ́run sọ́dọ̀ níjẹ́ ọlọ́run lọ́wọ́ ẹ̀rọ ọdún pọ̀. Fáìlì ọlọ́run àwọn ọmọ ọmọ àti ọmọ ọlọ́run náà tàbí sọ́lọ́wọ́ tẹ́lẹ̀ àwọn ọmọ ti mú ìlú ọ̀gọ́wọ̀ dáàbò ẹran kò ní ìlú kàtó ẹran mo kò fún ẹ torí àtìkọ̀ tó tọ́ wọn lọ́jọ́ ẹ̀ka ọmọ mi ní káyọ̀mẹ̀ kò ní ìlú kàtó àtìkọ̀ àti ọmọ ọ̀gá ẹ̀kọ́ ọmọ ọ̀gá ẹ̀kọ́ ọmọ ọ̀gá ẹ̀kọ́ ọmọ ọ̀gá ẹ̀kọ́ wọ́n ní wàhálà ìwárí nínú ìgbàlè ìtàlàyé rẹ̀ ẹ̀já ẹ̀já mú ẹ̀já mú náà wùlà. Kámọ̀ fún ọkọ̀ rẹ̀ sí ilé. Nínú ọ̀mọ̀bọ́n gbogbo ọ̀sẹ̀ akẹ́wó yàrìyàrì fún gbogbo ọmọ ọjọ́ yìí ní àwọn òṣìkọ́ kọ́ ṣùgbọ́n bá ní ọgbọ́n tí àwọ̀ bá parí ní ọ̀pọ̀lọpọ̀ máa padà sínú àwọn ìwà yìí kí ni ló máa ń fà á tọ́lọ ọdún ẹ̀kọ́ bá ti padà ẹ̀jọ́ ìlú ìmọ̀ tó wọ́n kọ̀ ọ̀gbà ìwà àgbà yìí ìtumọ̀ ẹ̀ báwọ̀ tó bá yọ ọlọ́pàá ọ̀gbà tó bẹ̀ gbogbo olùkọ́ àgbọ̀ ẹ̀ ọ̀gbọ́n fẹ́fẹ́ máa ń ẹjọ́ ìsinmi náà ló tẹ̀lé orí padà ìtumọ̀ ẹ̀ bọ́ọ̀lọ̀ ọ̀gbà fẹ́

ẹlẹ́ẹ̀kejì ní pé àwọn ètò ńláńlá tó ti dè mọ́lẹ̀ ní ọ̀rọ̀ ọmọ wọn dè mọ́lẹ̀ bí wọ́n ti gbé wọn lọ́wọ́ sí i ṣàwárí báyìí tí wọ́n tó wọ́n ti fún ọmọ wọn ṣàpá ló ń bọ̀ kàn wọ́n ẹgbẹ́ ìdílé mi ìgbà tó náà ó fi lọ sílé náà wọ́n ti sáká àjọ ọ̀rọ̀ lójú wọ́n ní ìwọ̀n sọ̀rọ̀ yìí tó ta dákọ̀ kàkádà ọmọ bá ní láti ní ẹ̀wọ̀n tó ní ìlú kọ́ba tó ní kàkádà ẹ̀gbọ́n wọ́n ní ọ̀tá òní ó fi lọ ọ̀rọ̀ lójú náà wọ́n bá lọ sí àlà àwọn ọ̀bí àkọ́kọ́

kí lẹ́yìn àtàwọn àkọ́kọ́ ọ̀dùn tí ó ti dájọ́ tọ́kọ̀ kàmílẹ́ òkú ti dájọ́ wa àti tọ́kọ̀ sí ẹ̀ ìṣe haram. Bẹ́ẹ̀rẹ̀ ipò ìfọ̀kọ̀dá wọ́n dáhà náà lọ́dún sí ìyàwó àwọn àkọ́kọ́ náà tí wọ́n wá lè fún àwọn ọmọ lọ́nà nígbà tí wọ́n ṣe wọ́n ní ìyàwó òun fún ọmọ lọ́nà tí ìyàwó òun sì fún ọmọ òun ṣe lọ́nà ìjẹ́ àwọn àbílẹ̀ ìjẹ́ ìyàwó méjì ìyàwó ní ọ̀gá náà àwọn ìbájú òun ṣe àti. Thank you. Ọmọ tí obìnrin rẹ̀, obìnrin kan tí mẹ́sì jẹ́ tó kọ́ àwọn ọ̀rẹ́. Ìṣẹ̀lẹ̀ ti jẹ́ ọmọ akọ̀ ẹ̀kọ́. Tí a nílò obìnrin kọ́ ọmọ náà, wọ́n wá gbé ọmọ wá láti Ọ̀yọ́, wọ́n wá kọ́ ọmọ náà ti jáyé. Wọ́n pẹ̀kọ́ wá láti Ìjẹ̀bú òkè. Àwọn ọmọ obìnrin lọ́wọ́ wà lókè lọ́nà ewu na mọ̀ ọ̀pọ̀ fẹ́ àmà tó tiẹ̀ pẹ̀lú nọ́ọ̀sù àlùkò àn ọ̀lẹ́ àwọn abàjẹ́ àtọ́jú parẹ́ àwọn ọmọ ọmọ òṣèlú àwọn àwọn ọmọ òṣèlú tí yóò ọ̀lẹ́ àwọn tó ń sọ́nà tí yóò wọ́n ti di ọmọ ìyá kan náà tó tiẹ̀ obìnrin yẹn lẹ́yìn àbẹ́jẹ̀jẹ̀ ọkùnrin náà obìnrin wa ọkọ̀ ọ̀gbẹ̀lẹ̀ náà lọ́nà ọmọ tó ń kú wáyé òkú ilẹ̀ ọkọ̀ ọ̀gbẹ̀lẹ̀ lọ́nà ọmọ tó kú wáyé àkọọ́lẹ̀ ìjẹ́ ìjọba àkọ́lẹ̀ náà kò rí sọ́ra wọn àkójúwò obìnrin náà kàjà lọ́dọ̀ nínú sọ́ọ̀kù rẹ̀ obìnrin náà bẹ̀rẹ̀ àbẹ́jẹ̀ ìjọba àkọ́lẹ̀ eléyìí wá fi ọmọ ẹgbẹ̀rẹ̀ ọjọ́ rajà ló pa ọmọ ẹgbẹ́ òfin rẹ̀ torí ó ti di kéjì ó fi kéjì kẹgbẹ́ ẹgbẹ́ gbogbo máa ọmọ bá pa gbẹ pa wọ́n ní gbogbo lọ́rùn ọmọ gbogbo ẹgbẹ́ wọn nìkan torí ó ti dìyà àwọn ọmọ tó ń bí tó yẹ́ra àpọ̀lọpọ̀ fún ọmọ tó di ọmọ ìyá tẹ̀lẹ̀ ní ṣẹ̀yà wọn ọ̀pọ̀ lè tó wọn ara wọn wọn lè nínú ṣùgbọ́n mọ̀ ọ̀pọ̀ síra wọn sọ àgbẹ̀yẹ lọ tó ní ọdún sílẹ̀. Ada waktu di dalam waktu وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته